ó wà nífọ̀ òun gbà pé gbogbo ìforíkanlẹ̀ lẹ́yìn sálámà ni ìyẹn ló dájú Imam Malik gbà pé hmm, èyí tó dájú ní káwò ṣe mo lérùn nàbí mo dínrùn lọ́dọ̀ Imam Shafi gbogbo ìforíkanlẹ̀ gbogbo ìgbàgbé lórí ìforíkanlẹ̀ ìgbàgbé yẹn àwọn ló dájú tá a bá ṣe gbogbo ẹ̀ before ká tó sálámà ẹ̀ ó dínrùn kú ni ó lérùn ẹ̀ ká ṣe ká tó sálámà òun ló dájú Imam Ahmad wọ́n bá wọn mígbò mi wọ́n bá wọn mígbò mi ṣùgbọ́n gbogbo wọn náà ní gbogbo àwọn afáta kalẹ̀ yìí nígbà pé tí n bá ṣe forí kẹlẹ̀ before kí n tó sálámà àbí lẹ́yìn tí n bá sálámà kò sí ìtí ò lọ ń bẹ ọ̀rọ̀ sùjúdù sáhàwí mo tẹ̀jẹ́ pé nǹkan ní nǹkan tí afẹ́tìtì gangan òní pé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kókó bẹ̀ wallahu a'lam òun ni wípé ká ti ṣe ìforíkalẹ̀ méjì ni ẹ bàájí la ṣe ni kọ̀bùlí la ṣe ni alimuhim ká ṣe ìforíkalẹ̀ méjì àwọn àfáà tán sọ̀rọ̀ ń pa bàájí kọ̀bùlí bàájí kọ̀bùlí ìtàngbàlérò ni pé èwo ló lọ́lá jù tàbá kó sínú mistake báyìí báyìí báyìí ṣé kọ̀bùlí ló dáa jù ní àbí bàájì ẹ̀bí tẹnu àwọn àfáàyàn ò ti kò ní ẹ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ta ti ṣe sẹ́yìn níbi àrísálà títí ibn abdul Qirawani àtà ń sọ̀rọ̀ lórí ṣé kọ̀bùlí lásán ní àbí ọ̀dọ̀ ìmáàmù Málìkì àwọn máa ń wo ṣó lérùnkú àbòjírùnkú irú tó ṣẹlẹ̀ sanẹ́bìsọ̀ láàṣẹ́lámì sí ó ti kíráka méjì ó sálámà ó tún padà wá kíráka méjì sálámà tó sálámà in between yẹn àlékún ló jẹ́ fún un so ó máa ṣe sùjúrù ó ṣe sùjúrù sáwí lẹ́yìn ìgbà tí ó ti sálámà so ìyẹn lọ báyìí àwọn instances nílẹ̀ tó ṣe pàdánù sọ̀lá ó ṣe sùjúdù sáwí kó tó sálámà so Imam Malik àwọn wo wọ́n ní ibẹ̀ yẹn ó dìrùkù ni ó dìrùkù bí ìgbà tó ṣe pé ó kí rákà méjì wá ẹ kó ṣe àtàyà àṣáwò kò wá ṣe ó wá dìde so ìgbà tí ó dìde náà pàkíyèsí sàdámsà lásán kò padà sílẹ̀ mọ́ so kírun yẹn lọ bẹ́ẹ̀ so tàṣáwù yẹn ayé rẹ̀ ìjòkó láti ṣe bákan náà ṣe tàṣáwò ó ti ń mí sínú oòrùn yẹn so ìtànàbí sọ lásán tó ṣe ń bẹ̀yẹn òun ni pé kí ni ó ṣe ìforíkanlẹ̀ gbàgbé síwájú kó tó padà wá sálámà sórí ìkọ̀bìlì so ìmọ̀mù Malik wá pín báyẹn ibi tàwa ti rí pé èèyàn dìrun kù yóò ṣe ìforíkanlẹ̀ gbàgbé kó tó sálámà ibi tàwa ti rí pé èèyàn lérun kù yóò ṣe ìforíkanlẹ̀ gbàgbé tó bá sálámà lẹ́yìn tó bá sálámà tán ṣùgbọ́n mọ́lìkì ṣe lọ yẹn Abu Hanifa òun lọ sí pé gbogbo ìgbà bẹ́tẹ̀ wá ṣe níbi irun tí wà ti kí ń ṣe orígun òru o tó ẹ kó orígun òru ni kò rántí ṣe forí kalẹ̀ lápòjú ẹ̀ orígun òru ni kò rántí rùkú orígun òru ni kò rántí kafatia orígun òru ni a ní láti lọ ṣe nǹkan tá a ṣe yẹn bàbá tí wá lọ ṣe nǹkan tá a ṣe yẹn ni píkṣọ ìrú wa ó má dàbẹ́ nípa ti lérùnkún sẹ́rúmọ́ mọ́lì kí ó sọ pé kí ní ṣe ìforíkanlẹ̀ lẹ́yìn sálámà bọ̀ àbọ́ ànífọ̀ ń gbà pé gbogbo ìforíkanlẹ̀ lẹ́yìn sálámà ni ìyẹn ló dájú ìmọ́ mọ́lì kí gbà pé hmm, èyí tó dájú ní káwò ṣe mo lérùnkù nàbí mo dírùnkù lọ́dọ̀ ìmáàmù ṣáfì gbogbo ìforíkanlẹ̀ eh, gbogbo ìgbàgbé lórí ìforíkanlẹ̀ ìgbàgbé yẹn àwọn ló dájú tá a before ká tó ẹ ó ní rùkú ní ó lè rùkú ní àní gbogbo ẹ̀ káṣe ká tó sálámà òun ló dájú Imam Ahmad wọ́n máa wọ̀n mí gbómi wọ́n máa wọ̀n mí gbómi ṣùgbọ́n gbogbo wọn náà ní gbogbo àwọn afáta kalẹ̀ yìí nígbà pé tí n bá ṣe forí kanlẹ̀ before kí n tó sálámà àbí lẹ́yìn tí n bá sálámà kò sí ìtí ò lọ ń bẹ́ pé èwo ló dájú ni tí wọ́n ń fà láàrin ara wọn so ló jẹ́ pé àdímọ̀ bá wọn mú pò wàhálà wọ́n bá pàdílé ẹkẹ́ sọ́bẹ̀ ẹkọ̀ bìlínì ẹkìní kẹ̀kẹ́ kan rá àmàtúnrin tí wá kí ni ó ẹ ti gbé gbági ẹ ti mú kò lè tó wá ẹ̀ èyí tí ẹjọ́ ń fà ó ní ọ̀rọ̀ èwo ló lọ́lá jù so tó bá ṣe èyí tí ó lọ́lá tó kejì náà èrùn wá ṣì lọ pẹ̀lú ẹ̀ so a ní problem níbẹ̀ ó láwọn àdìsí míì tó wá táwọn àfáà míì ló yí pé ìtẹ́wà tí ẹ̀ṣẹ́ ní méjèèjì àrísọ pé lè lọ́lọ́lájú ilé lọ́lọ́lájú àti tó wáyé pé the specific situation stanley ti ṣe èyí tó ṣe ní àwọn àyè tó ti ṣe ìyẹn ìyẹn ló lọ́lájú ṣùgbọ́n lẹ́yìn èyí tó wà wúrẹ́ kó ṣe ní méjèèjì ara wọn afá tí wọ́n sọ ilé